mà láti iléeṣẹ́ Koiki Media ẹ dárúkọ yín fún wa mà. orúkọ mi ni mrs bisiri Tawakaleti. ọjà abúlá wà báyìí ní bọ́lá tó wà ní ìpínlẹ̀. ọjà arígbájó la wà yìí o. kí ló ń tẹrí sí ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú ilẹ̀ nàìjíríà yìí. ilẹ̀ nàìjíríà yìí gbogbo nǹkan tí wọ́n ju aládẹ̀ ni aráàlú kò tó ń jẹ àjẹkánú rárá rárá ọmọ mi tó ti yó ọmọ mi tó ti jẹun lówó dẹ̀kù lásìkò tá a wà ilé sọmọ. ọmọ mi tó ti jẹun nìkó tó ọmọ mi tó ti yó mọ lásìkò tá a wà ìyẹn túmọ̀ sí pé oúnjẹ ò lọ déédéé. ò lọ déédéé rárá rárá kò sówó kò sówó. oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ ayé oh làwọn ọ̀gbọ́n nílùú yìí kò sóúnjẹ mẹ́ta mọ́. kò sí tó jọ o kọ́lọ̀ kó ṣàánú wa o. kílẹ̀ rò kó fà á kílẹ̀ rò kílẹ̀ rò kó ń lọ báyìí. kò nílùú bóyá ìjọba tó pẹ̀lẹ́ bá wa gbé sílùú iná ló jẹ́ kí gbogbo ẹ̀rí bẹ̀. kẹjọ kẹ bá wa sọ fáwọn ìjọba wa kan dáwó sí kárówó náà kárówó lò kọ́kọ́ wa balẹ̀. kọ́kọ́ wa balẹ̀ kára tù wá. kára tù wá. torí eléyìí náà ó pọ̀. ó kọjá bẹ́ẹ̀ nígbà kan tí gbogbo àwọn èso tẹ́ǹtà yìí sìn yẹn dàpọ̀ má bínú gbogbo ẹ̀ ló máa ń ní season ìgbọ́ kí n ṣe gbogbo ẹ̀ náà ṣe àgbọ̀sọ̀sọ̀ amẹ́rẹ́ pọ̀sọ̀ máa ń jáde dáadáa irú àgbálùmọ̀ yìí sìn ó ṣẹ̀ bọ́ta ni bó wà ní ọjà àgbálùmọ̀ ṣe wá ní sìn ṣáwọn ọ̀nà náà sọ pé òun wá sọ pé àmọ́ fẹ́ jẹ èso lé lórí o ó tí ìlú fẹ́ jẹ èso lé kọjá yẹn. a dẹ̀ mọ̀ pé wọ́n sọ àwọn olóyìnbó àbí àwọn lóde gẹ̀ẹ́sì wọ́n ní pé tá bá jẹun tán a gbọ́dọ̀ máa jẹ èso láti lè aid digestion oúnjẹ tá jẹ so kí lè yí rí sí ní nàìjíríà yìí báwo ni. àwọn yóò lè jẹ èso mọ́ ìgbà tí wọ́n ti rówó jẹ nǹkan yó oúnjẹ tó máa yó wọn gan wọn ti rí tán wá sọ pé wọ́n fẹ́ tún ra èso fi digest kọ́lọ̀ kó ṣàlù ní fáwọn ìjọba lẹ́kọ̀ọ́ fún. àwọn táwọn fún fáwọn ìjọba wa ni kán ṣàánú wa kán jọ wọ́n bá wa dówó sí gbogbo oúnjẹ wà bóyá iṣẹ́ náà dẹ̀ máa jẹ́ kí ó wà ní ìlú tó máa fi jẹ́ pé owó máa tún wà ní ìkọ́jọ́ ṣàánú ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ o kọ́lọ̀ ṣàánú wa o. so àwọn ará tí wọ́n ń fa àwọn èèyàn náà nípa bí olùṣèdè ìsìn báwo làwọn èèyàn dáhùn dáhùn lè ṣe àwọn. ẹ rí i pé kò dàbí pọ́dún wa ń tàgùn papà ìgbà tí òṣòwò tí òṣòwò ayé oúnjẹ táwọn aráàlú máa jẹ náà wọ́n sọ pé àwọn fẹ́ lọ sọ́jà lọ ra nǹkan ọdún tẹ bá ná ẹdìyẹ ń sìn yìí pé a fẹ́ fi sọdún nulẹ̀ wọ́n lè ní wọ́n lè ní sixteen thousand lẹ́yọ̀ kan ẹni tó dẹ̀ bímọ mẹ́wàá ṣé ẹdìyẹ ẹdìyẹ sixteen thousand tó jẹ́ nulẹ̀ tó tó wá sọ pé ó fẹ́ gbàlejò ẹ̀yin náà ẹ bá wa wò ó ẹ bá wa sọ fáwọn ìjọba kan ṣàánú wa kan ṣe wá déédéé ọjà wo làwọn lẹ́ẹ̀kan yìí ṣe gan. mo ń pọ̀ tó kọ́ṣọ́ náà wá Nigeria ó lè ti pọ̀ so twenty fourth of December twenty twenty three.